الله الذي لا إله إلا هو الرحمن الرحيم المالك الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين an kéèyàn olùgbọ́ra wọ́n yí pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ máa wọ ẹ káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fidini lórí one zero one point one power seven lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ní Center ẹ̀sánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ lónìí abala ìbéèrè àti ìdáhùn òun náà ni a tún kánlù hmm, ìbéèrè tí màá fi wọlé ṣe òun náà ni wípé oníbèrè béèrè ìbéèrè wọn pọ̀ gan o hmm. oníbèrè béèrè pé ǹjẹ́ a gbé zakatul fitri fún aráalé wa tí kò ní tó yàn bákan náà ẹni tí kò tí ì níyàwó ṣùgbọ́n tó ń gbọ́ bùkátà ara rẹ̀ ṣé ó lè ṣe àlékún lẹ́yìn tí ó yọ déédéé òṣùwọ̀n àti ti ẹ̀tàn níbi sẹ̀gátù ní fẹ́tìrì eléyìí bá wọn àkọ́kọ́ omi ìtún ni pé oníbèrèbèrè pé ṣé ìjìyà ti ń bẹ fún ẹni tó bá yáwó lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tàbí ẹlòmíì tí kò wá dá padà náà ló wà fún àwọn ọkùnrin míì tí wọ́n máa ń yáwó lọ́wọ́ àwọn ìyàwó ilé wọn tí wọn kì í dá padà lọ́dọ̀ Ọlọ́run ọ̀kan tó nù. òní ìtún ni pé oníbèrèbèrè wípé ọkùnrin tíyàwó ẹ̀ bímọ ọkùnrin méjì tó wá jẹ́ pé ẹran kọ̀ọ̀kan ló pa fún àkíkọ̀ àwọn ọmọ náà nígbà tí ó bí wọn torí pé kò sí agbára èyí tí kò jẹ́ pa méjì méjì kódà ìkan nínú àwọn ọmọkùnrin náà ó ti pé ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí ṣùgbọ́n ìyàwó ọkùnrin yìí tún ti wá bímọ obìnrin kan sí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ọkùnrin ọkọ ìyàwó yìí yóò wá ra ẹran àkíkọ̀ kọ̀ọ̀kan àwọn ọmọ méjì ọkùnrin ọjọ́ sí ni tí ẹran wọn fi pé méjì méjì àbíbò tí ó fi rà tí ó fi pé mẹ́ta kún ti ọmọbìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bí omi ìtún ni pé hmm, ẹ má bínú ṣe <laughs> omi ìtún ni pé wọ́n ní bí ó ṣe jẹ́ pé àsìkò àtìpá lockdown la wà yìí tí kò sì sí àǹfààní fún wa láti péjọ kírun aid káàtì àti ìmọ̀lẹ̀ tí ó ṣù ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí ìjọba ò tí ì kéde lágbègbè tí wàá ń bí ipe ká kírun eid ní jàmá. wọ́n ní bá a ti ṣe máa kírun kíyàmù láyl sùlátù tarawih àti àwọn náfìlà míì nínú ilé wa pẹ̀lú àwọn ìyàwó àtàwọn ọmọlẹ́bí wa nílé ǹjẹ́ ìgbàláyè wà fún wa bẹ́ẹ̀ náà láti ṣe sùlátù eid tó jẹ́ ìdìní fitri bẹ́ẹ̀ nínú ilé wa náà. sheikh alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تبعد bá jẹ́ pé nítorí béèrè gbà lérò pẹ̀lú ara ilé wa òun náà ni alábàágbé a lè yọ zakatul fitiri fún kódà tẹni tá a fẹ́ yọ zakatul fitiri fún tó bá tún jẹ́ mọ̀lẹ́bí wa iye kan àbí bàtàn wa òun tún lọ́la ju alábàgbé lọ hmm. nítorí pé ládá méjìlá àgbàpàdé ń bẹ ládá pa yọ zakatul fitiri àti ládá pa sokùn ẹbí pọ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé alábàgbé la bá fún ládá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tún pọ̀ so eléyìí ni alábàgbé. Hmm. so ṣùgbọ́n tó bá pẹ́ tó gbà lérò pẹ̀lú ara ilé rẹ̀ náà lọ́kọ àbíyáwó so àkọ́kọ́ ìyàwó ò ní yọ zakatul fitr nínú owó tiẹ̀ bàbá àjẹ́ pé ìyàwó ló ni gbogbo owó tí ń bẹ ń lù tí wọ́n ń gbé hmm. ìyàwó yẹn ọkọ ní ọba yọ ní túláàsì hmm. àti gbogbo ẹni tí máa ń jẹ lọ́dọ̀ èèyàn tó yẹ pé èèyàn lèèyàn ń gbọ́ ọba yọ hmm. so tọkọ bá wá yọ zakatul fitr kò ní gbé fún ìyàwó rẹ̀ hmm. torí pé sàrà àkọlọ da ọkọ àti ìyàwó pọ̀ sàrà àkọlẹ sì máa gbọ́ bùkátà ìyàwó yín hmm. so ẹ gbé fún ẹni tó ní bùkátà so ńlẹ fún ní zakatul fitr hmm. kátó wá ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa sábà dá zakatul fitr wọn jọ sọ́dọ̀ èèyàn kan pàtó bẹ́ẹ̀ ya lè máa mú àdúgbò bẹ́ẹ̀ ya ẹni tí ń bá wọn kọ́ máa ń kí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe wípé ohun tí gbogbo èèyàn ti ń dájọ́ fún ọ ti pọ̀ ju tó ń gangan bùkátà lọ hmm. nítorí pé ìgbà míì lè má mọ àdúgbò àfáà ti ń kọ́ àwọn máa ń kí òun ní táwọn èèyàn gbà lérò pẹ̀lú kíkó zakato fitiri lọ bá òun náà ni pé òun lè dá láì ní mà hmm. ẹni tó ní bùkátà sí nǹkan yẹn yóò lè má yóò lè fi sọwọ́ sí wọn hmm. àwọn èèyàn lè má láǹfààní àti dá wọn mọ̀ síbẹ̀ tí wọn náà bá ti mọ̀wọ́ wọn bá ń tó ń bùkátà kò sí wàhálà tó bá ti mọ̀wọ́ wọn bá ń tó ń bùkátà kò sí wàhálà fi yókù sọwọ́ sẹ́lómi tó náà ní bùkátà torí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ó kọ́ wa pé ká yọ zakat fitr tó pa wá láṣẹ rẹ̀ ó ní aghnūhum ani su'āli yawma'idhin ó ní ẹ̀rọ wọn lọ́rọ̀ jìnnà sí kí wọ́n máa tẹ́wọ́ béèrè lọ́dọ̀ àwọn èèyàn lọ́jọ́ ọdún torí pé téèyàn bá ti ní jẹ́ ọ̀jẹ̀ kí ni tó fẹ́ mú máa tọrọ pé kẹ́nìkan ràn lọ́wọ́ mà so eléyìí jẹba wàyí o wọ́n ní tí àwọn bá jẹ́ àpàtó tí níyàwó àwọn wá yọ mọ́dù mẹ́rin tí í ṣe zakatul fẹ́tọ̀lì táwọn ìgbà táwọn wá yọ tán àwọn wá rí i pé agbára àwọn tún ká jù bẹ́ẹ̀ lọ sáwọn tún lè fi àlékún sí i yẹn ni pé dípò kí àwọn yọ mọ́dù mẹ́rin táwọn lè yọ mọ́dù mẹ́wàá tán lábẹ́ òfin ọlọ́run imaamu wa malik rahimahullah àwọn náà fara ma kó lé rárára mọ́dún hmm. mẹ́rin mọ́dún mẹ́rin náà ni hmm. ọ̀gbọ́dọ̀ lé so nígbà tí imaamu ahmed rahimahullah òun sọ pé kò sí ní tó burú torí pé ọlọ́run sọ pé faman tatawwa'a khayran fahuwa khayrun lahu ẹni tó bá finú fẹ́ dọ̀ sí rere kan lálẹ́kún rere náà ni ọjà sí fún lọ́dọ̀ lọ. Hmm. sọ à ń bẹ lọ́nkọ́ máa burú tó o bá yọ mẹ́rin tó tún wá yọ jù bẹ́ẹ̀ lọ láti inú wa kò burú ṣùgbọ́n o mẹ́rin ní ọjà zakatul fitiri rẹ̀ hmm. èyí tó lé sí un sàrà lásán ni hmm. lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ wọ́n ní ìjìyà tí ń bẹ fẹ́ni tó bá yáwó lọ́dọ̀ èèyàn tí ọ̀sán tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmù ṣe náà ni ọbẹ̀ fọkọtọ́ yáwó lọ́dọ̀ ìyàwó rẹ̀ tọkọ láti dá padà bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ hmm. ẹ̀yin ọmọ pé ilé ayé lásán láti jọkọ àtìyàwó ni ilé ayé lásán láti jẹ́ bàbá àtọmọ ilé ayé lásán láti ń wò pé ìbí dà wá pọ̀ bó bá dijọ́ gbẹ̀ngà òkè àmọ́ ẹnìkan ò sí nínú wa àyàfi kó jẹ́ pé oníjà ara wa la torí ẹ̀ lásán máa ń pa lówe yìí pé wa inda Allahi tantahi al-khusuma ọ̀dọ̀ ọlọ́ọ̀nìjọ́ ti parí. Hmm. gbogbo ẹjọ́ ilé ayé wọ́n bá yín dá sí wọ́n bá yín dá sí tẹ́lómi ọmọ tí ọmọ pè é fín tí ò ní paná tẹ́lómi ọ sọ̀rọ̀ díẹ̀ bọ̀wọ̀wọ̀ tó yẹ pé ẹni yìí ò ní mọ̀ bó ń jàre ló ní mọ̀ bó ń jẹ̀bi hmm. gbogbo ẹ̀ ọlọ́wọ́n bó tuntun dá tó bá dijọ́ gbé nílò kíá torí ọkọ mi ni aya mi ni sọ ara rẹ hmm. bọ́ ọ bá fi lè jẹ owó ìyàwó rẹ lọ́nà tí ó tọ́ ọ dáhùn fún tó bá dijọ́ gbé nílò kíá àwọn sì gbárí nípa ká fi agbárí gbowó lọ́jọ́ ìyàwó pé mm, ṣé mo rí twenty thousand yá lọ́dọ̀ rẹ mẹ́rin hmm. ọ̀rọ̀ ọ̀rọ̀ iléèwé ọmọ tí a ti ẹ̀fẹ́ sanwó rẹ ní irọ́ burúkú. kọ́kọ́ yá mi náà. tó jẹ́ pé owó yẹn hmm. ó fẹ́ gbà lọ́dọ̀ obìnrin lágbàgbé ni hmm. kò sì sí àgbàgbé àgbàpamọ́ ni wọ́n á padà san tó bá dijọ́ gbẹ̀ndà kíyámà torí ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba wa. wọ́n ní àwọn ti bí ọmọkùnrin méjì fọ́kọ àwọn rí ṣùgbọ́n ìgbà tí àwọn bí àwọn ọmọkùnrin yìí àgbo ẹyọ kọ̀ọ̀kan náà ni bàbá wọn pa fún wa nígbà tó ṣe pé wọn ò ní agbára jù bẹ́ẹ̀ lọ́ngbà yẹn torí pé àwọn gbọ́yé nínú ẹ̀sìn ọlọ́run pé àgbo méjì lọ́yẹ kan pa fọ́mọkùnrin hmm. àwọn tó ti wá bí ọmọbìnrin míì báyìí ǹjẹ́ ṣé bàbá yẹn ìgbà tá a mọ̀ pé àgbò kan ní ọ̀pá fọmọbìnrin ṣé yóò pa tó ń ti gbèsè àgbò méjì tí ń bẹ lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀ ni yóò fi jẹ́ mẹ́ta mhm. àbí báwo. àwọn ni pé bákan méjì lọ̀rọ̀ mọ̀ pàgbò kan fọmọ rí méjì ló sì yẹ kí n pa hmm. bákan méjì nínú kọ́lẹ́ pé gbogbo ìgbà yẹn mi ò lágbọ́ yé wípé méjì ńlọ tẹ̀wọ̀n pé ká pa fọmọkùnrin hmm. ẹyọ kan ìní wọn ni ká pa fọmọbìnrin tí ìgbà tí lágbọ́yé rẹ̀ ń gbà yẹn kò sí wàhálà hmm. èyí tó ti pa náà ti tó àmọ́ tó bá jẹ́ pé o ti lágbọ́yé rẹ̀ kò tó o ò ní tó ńlọ́fà tó fi jẹ́ pé ọ̀kan náà lọ pa ìwọ náà sì ti mà tẹ́lẹ̀ náà pé gbèsè àgbo ká bẹ lọ́rùn rẹ̀ hmm. kò sí wàhálà gbogbogbò ọlọ́run bá bu ọ láṣìírí àwọn máa san gbèsè òun kò sí wàhálà ń eléyìí jẹ́ bó ṣe jẹ́ eléyìí ọ̀wá túmọ̀ sí pé obìnrin ọmọ wa sin ọkọ ẹ̀rọ máa sin gbogbo gbà lọ́sọ̀rọ̀ ayọ́sọ̀ di fìtínà tí ó tún dá létí ẹ̀rú lórí pé ẹ̀mọ̀ tí pàgbò yìí pé ẹ̀mọ̀ tí pàgbò yìí pé. nàá ṣe lábẹ́ ìbéèrè kó tó di pé ẹ bọ̀ sí èyí tó kàn àwọn ọmọ tí wọ́n wá bí ńgbà náà tí wọ́n ti dàgbà ṣé àwọn náà lè tún jẹ́ níbi ẹran àgbò tán bá pa wọn. yẹ́n kí ni bẹ́ẹ̀ mẹ́ ní tí èyí ká fún ọmọ polówó tá a pẹran àkíkọ rẹ̀ jẹ nínú ẹran ni pé ọmọ rondo ìjẹran. náà kò sì tí ì lè yí. so eléyìí jẹ tó So, jẹ torí nínú gbàgbọ́ àwọn míì ni pé tí ọmọ bá jẹnu ẹran yóò kù mm, mm. gbogbo àwọn gbàgbọ́ kan tí ò wúlò gbọ́n tí ò sí lákọọ́lẹ̀ àlọ́ lásán àlọ́ sì wọ́n nẹ́ẹ̀sì tó eléyìí jẹ bó ṣe jẹ. wọ́n ní pẹ̀lú àfẹ́ èèyàn péjọ eléyìí tí ó ń wáyé látàrí coronavirus eléyìí tó wà nílẹ̀ ayé kọ́nà bá wa ká kó ní ìrọ̀rùn àti ní kọ̀pẹ́ kó jìnnà so eléyìí tó mú wa má lè péjọ ṣẹ̀sìn wa má nínú mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo wá ni eid ló dé tán yìí báyìí hmm. a sì ti mọ̀ pé eid ní ìsìn yìí báyìí tí ò bá jẹ́ ọ̀túnla hmm. ó lè jẹ́jọ́ mẹ́rin bóun láti wá sí eid yìí máa ṣeré ìdí ma kọjá gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni júmọ̀ àwa ga ju ìdí lọ hmm. nítorí pé júmọ̀ yẹn nínú òfin ṣẹ̀ríà wọ́n máa ń pè ní fọ́ọ̀dù àyè ojúlówó ọ̀ràn yẹn hmm. eléyìí téèyàn gbọ́dọ̀ ṣe lóhùn fúnra ara rẹ̀ gbọ́dọ̀ lọ kìí ṣe pé táwọn kan bá ti lọ ìwọ ọ̀sẹ̀ lọ. tó àkàràmọ̀kọ́mọ̀ wa júmọ̀ àná àrísẹ́ mọ́ látàrí kíní burúkú ti ń jà nílẹ̀ yìí báyìí kọ́lọ̀ wa kà kó. kò sí tàbí ṣùgbọ́n àmọ́lẹ̀ tí ó mọ̀lá hmm. ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n á ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn hmm. láti lọ sí àwọn pápá ìdí wa láti lọ ṣe sọ̀láàtì láìd hmm. but pẹ̀lú àwọn májẹ̀mú gẹ́gẹ́ bí irú rẹ̀ ti ṣe ṣẹlẹ̀ láwọn stéètì kan nàìjíríà nìsín so wọ́n fún àwọn èèyàn láǹfààní kí wọ́n lọ sí ìdí ṣùgbọ́n pẹ̀lú àwọn májẹ̀mú so inú rẹ̀ náà ni kí wọ́n gbé ọ̀sẹ̀ sí àbáwọlé táwọn èèyàn fi máa fọ ọwọ́ wọn hmm. àwọn èèyàn sì gbọ́dọ̀ súnmọ́ra wọn jù àwọn èèyàn sì gbọ́dọ̀ dì mára wọn hmm. wọn lóbò mú àti hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so tábà ti lè ṣe báyẹn kò sí wàhálà mẹ́ tíjọba ò bá wá gbà fún wa rárá so kò sí wàhálà oníkálukú wa yóò ṣe sọ̀látul Ìdì rẹ̀ nínú ilé láti ṣe sọ̀látul Ìdì wa nínú ilé kò sí wàhálà ń bẹ nítorí pé ẹ mọ̀ pé jùmọ̀ àgàn tá ìbànújẹ́ rẹ̀ Ọ púpọ̀ ojú ti sọlátù làrídì yìí lọ lẹ́yìn náà àrídì náà fìlàní a sì nínú ẹgbàáwọ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ wípé nínú àwọn sọhábà ni anas ibn malik radiyallahu anhu ọjọ́ ẹni tó ṣe pé tí ó ti bá sọlátù làrídì lẹ́yìn imam nǹkan tí máa ṣe ni pé yóò kó àwọn ará ilé hmm. gbogbo àwọn ẹni tí ń bẹ lọ́dọ̀ yóò kó wọn jọ yóò ẹnìkan wá ń jẹ́ abdullah ibn abi utba radiyallahu anhu mawula hmm. ẹrú ló ti jẹ́ fún anasiri hmm. ṣùgbọ́n ẹrú tí anasi ti fún lómìnira hmm. yóò wá ní kó sele máàmù fáwọn àwọn náà wá ṣe solatul Eid tí wọ́n bá wọn ní jama gẹ́lẹ́ bí lè máàmù tí sì máa ń ṣe solatul Eid òun náà ni wọ́n ṣe ìyàtọ̀ tí ó kàn wá láàrin rẹ̀ ni pé ìgbà wọn bá parí solatul Eid yẹn láyé ibi tí wọ́n ti san tí wọ́n padà wọn wọn ò ní ṣe kútúbà míì mà hmm. wọn ò ní ṣe kútúbà míì mà hmm. torí ẹ̀ náà ìwọ náà nínú ilé rẹ àti wà àtìyàwó àtàwọn ọmọ rẹ ẹ lè ṣe sọláàtì làáyid àti pé ntọ́ka náà nù tí wọ́n bá ti ní àwọn òfin àyè sílẹ̀ fáwọn èèyàn láti péjọ lọ ṣe eid hmm. oníkálukú ṣe eid rẹ nínú ilé pẹ̀lú ìyàwó àtọmọ rẹ so a sì ti mọ̀ pé a ṣe àlùwàlà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlùwàlà a sì ti wẹ̀ ṣáájú ìwẹ̀ eid hmm. so a wọ aṣọ wa ní aṣọ tuntun hmm. lẹ́yìn eléyìí báyìí nígbà tá a bá wá wà ní ibi tá a ti fẹ́ ṣe sọ̀lẹ́ à so a ṣe allahu akbar tala kọ̀kọ́ tá a fi bẹ̀rẹ̀ sọ̀lẹ́ àti a tún a ṣe allahu akbar mẹ́fà lẹ́yìn rẹ̀ a kà suratul fatiha lẹ́yìn fatiha iná látún ti ké súra eléyìí tá a mọ̀ sí suratul a'la sabbihisma rabbikal a'la nínú rákà kejì a ké fatiha a kà nígbà tá a bá dìde lọ rákà kejì náà Allahu akbar Allahu akbar tá a fi dìde hàn a tún a fi márùn kún hmm. ẹ̀yìn rẹ̀ la fatiha a tún ka suratul ghashiyah hal ataka hadithul ghashiyah so báyìí a rò kó a forí kalẹ̀ a sì tashahhud a sàlámà lọ́ba tán so eléyìí jẹ́ bá a ti ṣe ṣe nígbà tá a bá ní ìgbàláyè láti lọ sí eid. Hmm. sheikh jazakumullahu khairan a gbogbo ẹ ló ohun yé yékéyéké dáadáa tó ọlọ́ba dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ àsìkò tí tó fẹ́ yin èèyàn wa láti máa pè wọlé sórí nọ́mbà yìí zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré láwọn ilẹ̀ òkèèrè nọ́mbà tí ẹ̀yin lè máa pè wọlé sí rèé o fi béèrè ìbéèrè kan àbí kejì plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six hello salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ó kọ ibi ẹ ti ń pè. ìjọba àsìmí láti sábó. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi fún ṣẹ́ẹ̀kì ni pé ní àná nígbà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ hmm. nírọ̀lẹ́ wọ́n ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ pdp pé kò fẹ́ látàrí pé mọ́jẹ̀mú yẹ́tì yẹ́tì níbẹ̀ wọ́n fẹ́ béèrè pé tí ẹni tó ń ra pdp tó bá fẹ́ rà yóò sanwó sákàǹtì ẹni tó tà fún ẹni tó tà fún náà yóò sẹ́ni ptp yẹn sí inú wọ́lẹ̀tì rẹ̀ tí válù ptp yẹn náà increase bí owó ẹni tó tà náà ti increase nínú àkáǹtì rẹ̀ tí eléyìí náà lè wọlé sábẹ́ ṣe yẹ́ẹ̀dì sí yẹ́ẹ̀dì ni. asalaamu aleykum. aleykum salaam wa rahmatulah. anabi muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó ṣàlàyé àwọn oríṣi nǹkan mẹ́fà eléyìí tó ṣe pé rìbá máa wọnú ẹ̀ hmm. tó bá ṣe pé irú wọn la fẹ́ fi pààrọ̀ irú wọn hmm. eléyìí ó sì jẹ́ ó jẹ́ ìtìlẹ̀ eléyìí tá a tún fi mọ àwọn nǹkan míì náà tó tún lè wọ abẹ́ pé rìbá lè wọnú wọn hmm. torí kọ́ ma lórí nǹkan mẹ́fà lásán anábì fi ṣe ìtìlẹ̀ ni anábì wa sọ nípa rẹ̀ hadith ó ní fa idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad wọ́n ní tí àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí tó má ti lè yàtọ̀ síra wọn bó bá ti ṣe wù yín ni kẹ́ ẹ máa ta wọn lópin ìgbà tó bá ti ṣe é pé ọwọ́ sí ọwọ́ ni eléyìí tó túmọ̀ sí pé ọ̀tọ̀ kí n fi náírà fi ra dọ́là ọ̀tọ̀ kí n fi dọ́là kí n fi ra náírà ọ̀tọ̀ kí n fi náírà kí n fi ra pound sterling ọ̀tọ̀ kí n fi pound sterling kí n fi pààrọ̀ náírà ṣùgbọ́n alẹ́ tàbọ̀ bá ti ṣe wù wá náírà kan ẹ lè fi gba five hundred dollars so um, pound sterling ẹyọ kan ó lè fi gba one thousand naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàkìn májẹ̀mú rẹ̀ ni pé kó jẹ́ ọwọ́sọwọ́ ọwọ́sọwọ́ ò lè kú mbẹ́ láéláé wọ́n send ẹ̀ sàkáǹtì mi mo rí alert èmi náà send tiwọn sí wọn wọ́n rí alert kò lè dípò ọwọ́sọwọ́ láéláé torí pé tó máa sọ ọwọ́sọwọ́ gbogbo àná la màtúmá rẹ̀ anabi sallallahu alaihi wasallam ní idha kana yadan biyad fún mi ìwọ náà gbà hmm. so tí o bá ti síbẹ̀ gbàgbé ẹ̀ rìbá ti wọ́ bẹ̀ lábẹ́ òfin ọlọ́ hmm. a sì gbọ́dọ̀ sọ̀ra fún gbogbo tó bá túmọ̀ sí rìbá èrè wà ń bẹ àyàn máa ń jèrè ń bẹ kíní kan ń bẹ kí láǹfààní èrè tó bí ọ̀ràn hmm. tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn. la ilaha illallah. hello. hello. o ti hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah. o kọ́ yín orúkọ mi sẹ́rífàtì abdulsalam látọ̀kọ̀ owó dégùn mọ́sọ̀. kí ni ìbéèrè yín màmá. bẹ́ẹ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa ni pé àwọn tí wọ́n máa rí òótọ́ ọ̀rọ̀ nílẹ̀ hmm. báyìí ó ti tà wọ́n fún èèyàn gidi tó yẹ pé wọ́n lè sòótọ́ ọwọ́ ẹgbẹ́ ni wọ́n sòótọ́ fún wọn pẹ̀lú rẹ̀ ń ba àwọn ìyẹ̀sán kí lọ́lọ́run lè kó fún àwọn ilé ìbéèrè mi. alhamdulilayi wọn ni ẹni tó rí òdodo hmm. àmọ́ tó kọ̀ láti sọ hmm. ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀ nítorí pé ẹ̀rù ń bà láti sọ ti sódodo ó ní kí lẹ́sìn ti ń bẹ fáwọn onítàn ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ń tó dájú náà ní pálábùtì ni alágàbàǹkebè ni mọ̀nàfẹ́kẹ́ ni hmm. hmm. torí lábẹ́ òfin ọlọ́wọ́n ọba wa ẹ gbọ́dọ̀ tutori ń tẹ́ jẹ kẹ gbàgbé ń tẹ́ fẹ́ jẹ hmm. nítorí pé gbogbo ọ̀wà kájọ màlìjánà ayé tẹ̀sí rí yìí báyìí kìí pẹ́ kìí jìnnà tí fi dí tàmọ́ kálukú lọ́wọ́ àwa bẹ̀ lánàá ni nbọ̀ ọba yà padà kó n bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ètò gbèsè ayé tí ò lọ déédéé àìlè sòdodo náà ni màá bì hmm. nítorí pé oníkálukú ó fẹ́ sọ̀tún sósì láì jẹ́ pọ́ bàbí kan mọ̀nàfíkì ní jẹ́bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya hmm. nínú òfin ṣẹ̀ríya anabi muhammed sallallahu alayhi ó fi hàn wá ìpè bul wajhayni la yakunu inda Allahi wajiha gbogbo olójú méjì èèyàn kò lè jábì lọ́dọ̀ ọlọ hmm. olójú méjì èèyàn kò lè jábì lọ́dọ̀ ọlọ. Hmm. ẹ rí i pé lédè yorùbá gan wọn ní yàtọ̀ ń bẹ láàrin òtítọ́ àti òdodo òtítọ́ ntọ́tọ́ ntọ́tọ́ tàbí ní pẹ́ lọ́dọ̀ ìkíní kejì àwọn ẹni tí àwọ̀ ń bẹ láàrin wọn. Hmm. sọ̀rọ̀ ẹ rí i pé òtítọ́ lọ́pọ̀lọpọ̀ tó lóun sọ̀rọ̀ náà sọ wọn à ní sòdodo a sì ló lè yànjú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ aburú ti ń ṣẹlẹ̀ lókè pẹ̀ nígbà tá a lè sòdodo náà ni hmm. a lè sòdodo. a rí i pé nínú èdè ìsìn gan táwọn èèyàn fi ń dásà wọn ni wọn ti jẹ dodo hmm. wọn ò lè sòdodo mọ́. so hmm. nítorí pé mùnáfìkì alábòsí ẹni tí òun ronú kó n fẹ́ wà lẹ́jẹ̀nà kó lè fi fẹ́ sòdodo. ọ̀dọ̀ yẹn wá sọ fún mi kí lọ́mọ èèyàn lè fún yàn tọ́lọ̀ ọ̀bá fún yàn. kò sí. kí ni tọ́mọ èèyàn lè kọ́ dínà rẹ̀ fún yàn tọ́lọ̀ ọ̀bá fẹ́ fún yàn. kò sí. wọ́n láì kò sí àìgbọ́n náà ọba gbọ́ngàn ní máa bì hmm. àìgbọ́n náà ọba gbọ́ngàn ní máa bì ìdí nu tẹ fi rí tí àwọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn Yorùbá kì í yanjú nítorí pé èéfín ni wọ́n máa pa wọn ní paná hmm. wọn kàn sí ọ̀rọ̀ lẹbọ wọwọ ni ẹsà ti já ṣe bẹ́ẹ̀ kàtà òtítọ́ ni òtítọ́ ni abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ hmm. èèyàn jẹ́ wèrè ẹ̀ lè sọ pé wèrè ni ẹ wá lọ́pọ̀ ìyàwó <laughs> ìbéèrè tó da lẹ ìbéèrè <laughs> àtẹ̀yìn àtàwa náà lọ́ọ́ bá wí kíkálukú ó tún wà wá sí wá dáa ìwà àwọ̀ ọ̀dà àìsàn òdodo ìwà àwọ̀ hmm. ah, ọ̀dà. hello. Ah, hello. hello ó yín bí ẹ ń pè o. abdulhasi ni láti láti rẹ òkè òṣèlú. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé àkọ́kọ́ ìbéèrè mi pé ṣé tí wọ́n máa ń pè ní bóyá lọ rédíò àbí wọ́n ń pè ní azan hmm. ṣé ẹ̀ lè máa ka kwan lọ tó sì máa ka kí wọ́n máa ka kwan lọ tó ní dáa lé. ìbéèrè mi lẹ́ẹ̀kejì. Hmm ẹni pé ẹjọ́ níyàwó sí mẹ́rin bóyá kò wá sùn ìdórí àmẹ́rin ọwọ́ akú àbúrò rẹ̀ wá gbẹ́sẹ̀ lé ogún rẹ̀ pé àwọn ọmọ rẹ̀ ní dogún bọ́ọ̀lù ní ilé rẹ̀. alhamdulilayi akọni pé tí wọn máa ń pèpè fún sọlá nínú rédíò ẹ̀yin sì gba alukurani lọ ẹ̀yin ká ẹni sẹ́ni máa kí alukurani lọ nígbà tí ìpèpè fún sọlá ti ń sìn lọ ẹ gbọ́dọ̀ dán nítorí pọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wá sí ní òfin ike tí a máa ń kí alukur'an kí kẹ́kẹ́ kọ́ parí rẹ̀ má ti òrò lẹ́nu hmm. kí kálukú dákẹ́jẹ́ fa idha quri alukur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun tó bá ń kí alukur'an tẹ́tí gbọ́ kẹ́sì dákẹ́ hmm. kẹ́ ẹ lè bá a jẹ́ ní tọ́lọ́ ọ̀bọ kẹ́ hmm. torí ẹ ẹ kọ́kọ́ sí ẹ ẹ lẹ́tọ̀ọ́ láti tan rédíò lẹ̀ kẹ́ wàá máa kí alukur'an nítorí pé kìí ṣe ọkàn méjì ní bẹ́ẹ̀ nù gbáyà yìí hmm. ma ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́run bò sí ọlọ́run bò kó ọkàn méjì sínú gbáyà yẹn kan hmm. pé mo ń kí alukurani mo sì tún gbọ́ rẹ́díò hmm. kò lè ṣeé ṣe ọkàn náà lè fi ilẹ̀ fọkàn ilé ìjọba wọn lẹ́nìkan níyàwó mẹ́rin ìgbà tí ọkùnrin yìí wá kú àbúrò ọkùnrin yìí wá kú lẹ̀ ó ní àtìyàwó ni àtọmọ ẹnìkan ò ní jogún nítorí pé ìyàwó ìṣèyàwó ọmọ náà ìsọmọ bẹ́ẹ̀ ni tó ṣe dáa ṣùgbọ́n ẹ̀yin náà ìbéèrè tẹ̀ sí wọn ẹ̀ wí dáa ẹ sọ pé ó fi ìyàwó mẹ́rin lẹ̀ ẹ sọ pé fàlẹ̀ mẹ́rin lẹ̀ <laughs> nítorí pé iná sọ pé kò sí èyí kò sí èyí alẹ́ náà ní bá gbé hmm. òun náà lọ máa jẹ́jọ́ rẹ̀ níwájú Ọlọ́run hmm. torí ẹ̀ àbúrò náà tó wá kówó ńlẹ̀ nísìn hmm. tó wá ń sọ pé àti àwọn àlè àtàwọn ọmọ wọn lẹ́tọ̀ọ́ sí kó tó di pé ẹ̀gbọ́n rẹ̀ kú kí náà ṣe tó ṣàlàyé fún ó sì fi hàn àwọn obìnrin wọn máa burú tó àtẹwù tó wà ń bẹ wọn ṣàtúnṣe hmm. àbí wọn kọ̀ láti ṣàtúnṣe hmm. torí pé kì í ṣe pé ńgbà tó kù bá wa kú tán tó dọ̀lẹ́ hmm. ìgbà náà ni wọ́n tó jọlẹ̀ tẹ́lẹ̀ ọ́ àmọ́ aràn pa kankan ipe wọ́n ti da lágbára lónìí ó yẹ kó o ti ṣàlàyé ṣáájú ni ṣùgbọ́n tó ṣe é sì dáa náà síbẹ̀síbẹ̀. hello. ẹ̀sẹ̀ àlùkò àǹkọ̀lẹ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n kọ́ yín. orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín o. Naam, àwọn bí ìrora ọ̀rọ̀ pọ̀ díẹ̀. Ọ̀dà ẹ bá wa sọ. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Hmm. Sọ ìṣọ̀lá. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ tí a bá wà lẹ́yìn imam. Hmm. Nígbà tá a bá ń kí pèrè lọ́wọ́. Tí imam bẹ̀rẹ̀ sí ṣe kùnú ti kọ́kọ́ tí ẹ̀dá tẹ. Ṣé a lè parí irun wa ká kó lẹ́yìn àwọn lè kó lẹ́yìn rẹ̀ ká parí irun wa fúnra wa ní a lè ṣe rẹ̀. ẹ̀kejì. ẹ̀kejì ẹ̀kejì. ẹ̀kejì ìbéèrè mi naam ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ní màdá ìrì wọ́n ní nínú lẹ́sẹ̀ tó kọjá lọ́gbẹ́ta àfáà nípa bá fẹ́ ba ìrún jẹ́ kárì síwájú kárì sẹ́yìn padà ṣé gbogbo èyí ló bá wọn pè ní bí ìta bá rí pẹ̀lú àwọn ilé pé afẹ́kí olùwẹ̀ pàdé. ẹ kẹta. nà ọ̀rẹ́ ti ta ọ̀rẹ́ ti ta ọ̀rẹ́ ti ta ọ̀rẹ́ ti ta torí kí a máa fi àsìkò ṣòfò afa kamalidin ojú òpó yẹn ò já gerege mọ́. alhamdulilayi àkọ́kọ́ ni pé ẹni tó wà lẹ́yìn imam hmm. ní ìgbà tí imam ṣe wítìrì hmm. imam wa bẹ̀rẹ̀ sí ní ṣe konot ó ń ṣàdúrà tá a máa ṣe ní dúró àdúrà yìí wá gùn gan-an débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà lẹ́yìn rẹ̀ wọn tún lè ṣe sùúrù mà ṣé wọn lè ṣe sùúrù pẹ̀lú wípé wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ ṣe ni àbí wọn lè ṣe sùúrù pẹ̀lú pé ìdúró yẹn agbára wọn ò ká mọ́ tágbára wọn ò kádùúró ni àbí wọ́n ní nǹkan táwọn fẹ́ lọ sí ẹni tágbára rẹ̀ ò bá kádùúró hmm. yóò jókòó yóò jókòó yóò apari sọ̀láàtì rẹ̀ ní jókòó lẹ́yìn imam àmọ́ tó bá jẹ́ pé kì í ṣe pé ìjókòó kan iná ni yóò yanjú ọ̀rọ̀ rẹ̀ bí ìbá ṣe pé ó níbi tó fẹ́ lọ ọjọ́ sì ń lọ pẹ̀lú àdúrà tẹ́lẹ̀ yìí tó dẹnu lé hmm. kò sí wàhálà ò lè jà ò lè jà kó kó lẹ́yìn rẹ̀ tó bá ti kó lẹ́yìn rẹ̀ ó ti parí nù torí pé àwọn sọ̀hábà wọ́n ń ṣe sọ́láàtì lẹ́yìn anábọ̀ lẹ́yìn Mu'adh ibn Jabal radiyallahu anhu ládùúgbò wọn bàtí Mu'adh fẹ́ ṣe ìmáàmù fún wọn sọ́láàtì làṣà lẹ́yìn súrọ̀tù fàtíhà Mu'adh bá dẹnulé súrọ̀tù bàkàrà ó tó dákẹ́ kò dákẹ́ hmm. ó tó rúkú kò rúkú ó tó rúkú kò rúkú nígbà táwọn rí i pé kò rúkú ó sì ń ba lọ lọ́lọ́gbọ̀n gada ah. ẹnìkan ra já sọ́láàtì rẹ̀ hmm. ó kú lẹ́yìn rẹ̀ ó lọ parí sọ́láàtì lónìí kan gbàdúsù wa fẹjọ́ sùn anabi sallallahu alaihi ń ọba lórí bó ti ṣe já sọláàtì lẹ́yìn imam ọ̀ràn yẹn ni wọ́n ṣe hmm. ọjà ọjà ọjà imam nígbà tí ti sọláàtì tiẹ̀ ti fẹ́ gún àgùn jù tó hmm. ká tó wá pé káwá lọ mà àwọn lè náà ká fi wa hmm. ká yọ kárí mi kó náà so gbogbo wa jáwé sóbì gbogbo àwọn àdúrà ilé ìtúsọ pé ara rẹ ni kì í sara rẹ hmm. kò ní ìtàn anábì sallallahu alaihi wasallam kì í gùn lọ títí títí títí tí ó wá di pé agbára ọ̀ka má hmm. so ká ṣàkíyèsí àárín yẹn. wọ́n ní aṣọ pé tí èèyàn bá fẹ́ já sọ̀láàtì rẹ̀ látàrí pé bóyá sọ̀láàtì tó ń ṣe lọ́wọ́ nísìnyí báyìí so kò yẹ kó o dá sí hmm. wọ́n ti ṣe ìkámà ìwọ sì ti bẹ̀rẹ̀ rẹ̀ níwọ̀n nìkan ọ̀ máa pé wọn ti ṣe jàmáà nù mọ́ṣáláṣí lápèjúwe báwo ló ti ṣe já sọ̀láàtì tó wà ń bẹ̀ àṣàlàyé pé kìí ṣe sálámà ló ṣe nítorí pé òfin ṣeré àṣọ wípé miftaḥu salat at-tahur hmm. wa tahrimuha at-takbir wa tahliluha at-taslim níta máa fi ń sí sọlát kọ́kọ́rọ́ sọlát ó náà ní ìmára so níta máa fi sí sọlát ó náà ní allahu akbar níta máa fi parí rẹ̀ ní asalaamu alaykum wọ́n ti parí sọlát ó ní sálámà hmm. so nǹkan tó ṣe ó sì nǹkan tó yẹ kó takò sọlát tó o bá ti ṣe ń tọ́ta kó sọ̀láàtì sọ̀láàtì yẹn bàjẹ́ kì í ṣe gbogbo ìrìn ló ba sọ̀láàtì jẹ́ àmọ́ ìrìn tó ba sọ̀láàtì jẹ́ òun tó o bá ti rin ìrìn tó pọ̀ ju ìgbésẹ̀ mẹ́ta lọ hmm. ó rin ìrìn tó pọ̀ ju ìgbésẹ̀ mẹ́ta lọ sọ́tún hmm. àbí sósì hmm. àbí síwájú àbí sẹ́yìn tó o ti parí. Ah. hello. maaleykum salaam wa rahmatulah ọkọ yín ibi ẹ ti ń pè. dr yusuf látàlá ti olúwa ni. ẹ bá a parí di oyin kó lọ lè dáadáa kí ni ìbéèrè yín. ẹnìkan béèrè ìbéèrè kan náà ni mo wá fẹ́ kí àlàyé yẹn kó yé dáadáa nìkan. nípa kí ni. jẹ́ tọ́ka pé pé bóyá ẹnì yẹn fi àbúrò yẹn fi bá wọn sọ tẹ́lẹ̀ yìí pé tí mo ṣe yìí lórí àwọn ìyàwó yìí tó sì bá àwọn ìyàwó náà sọ tí mo gbọ́ hmm. tó bá wá jẹ pé mo gbọ́ ni ṣé ó lẹ́tọ̀ọ́ láti má jẹ́ kí òkun yẹn fún wọn mọ́ àbí tó bá jẹ́ pé bóyá àwọn nǹkan ọ̀tẹ́lé tó àlàyé àárín yẹn ni mo fẹ́ béèrè dáadáa. alhamdulilayi bóyá àbúrò yẹn ó ti ṣe àlàyé fẹ́ gbọ́n rẹ̀ àtàwọn obìnrin tó kú sọ́dọ̀ hmm. táwọn ọmọ pé igi eléyìí tí ó ṣẹ́kù tá a lè rí túnṣe kò ní í ṣe túnṣe lẹ́yìn ikú yẹn o èwo lọ́sẹ̀kù tá a lè rí túnṣe òun náà nípa àwọn ìyàwó yẹn ó dìyàwó wọ́n dìyàwó wọn ní bẹ́lálẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú hmm. ṣùgbọ́n ọmọ tí a ti bí gbọ̀nà zina ọmọ zina náà ni ọmọ jẹ láéláé aṣọ yìí ò lè tún ṣe má ṣe eléyìí kálọ̀ ojú yìí wà bá wọn. Hmm. ẹ wá ṣàlàyé fẹ́ni tó yẹ kó ṣàtúnṣe ẹni tó yẹ kó ṣàtúnṣe ó fa akíkọrí ó ní àwọn oníṣòwò igi kankan tó ń bọ̀ ó ti ṣe filẹ̀ ayé lẹ́ńtọ́nù so níjọ́ ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ hmm. ẹ sọ fún wọn wọn ṣàgídí wọn ń dàgbà sí wọn làwọn gbọ́ àwọn gbà wọn wá ń dàgbà sí ìgbà òtí ìwà kò ló kú wọn ò tún ní jogún náà hmm. torí pé òfin ọlọ́run ọba kọ gbà kí á lè kó jogún èèyàn Hmm. ìwọ náà ọkùnrin tó bá pé àlè rẹ ńlọ bá kú wọn náà ní jogún ẹ àwọn ọmọ tẹ̀sí náà zina wọn ò ní jogún òfin ọlọ́run ọba nù hmm. torí ẹ ó sì ti hàn láwọn àwùjọ wa pé zina ti pọ̀ jù hmm. àwọn ọmọ zina pọ̀ bàjẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sì ní àlùmọ̀ mi ò ní yé bẹ pẹ̀lú rí pẹ̀lú orí lópin ìgbà tó ọmọ zina ọba ti pọ̀ láàrin wọn. so akramakumullah gbogbo ẹni tí wọ́n eléyìí tó bá sẹ́hùn mọ́la kó gbìyànjú láti ṣàtúnṣe o kó gbìyànjú láti ṣàtúnṣe lónìí kó tó dọ̀la hmm. lónìí kó tó dọ̀la hmm. ọ̀nà kan bẹ bóyá tó bá tún so igi àti wá tóbìnrin yẹn tó pé àárín wa tóbìnrin ti dámárán ní ìsìnkú ti dìyàwó rẹ̀ tó ń bá kú ìwọ jogún ẹ̀ tí wọ́n lọ bá kú òun náà jogún rẹ̀ àwọn ọmọ tí wàá ní jogún yìí báyìí ọ̀nà kan tún lè wà bóyá tó jẹ́ pé àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríà wọ́n lè wá wá fún ọ tó pé ó fi lè bùn wọn lẹ́bùn hmm. ó fi lè bùn wọn lẹ́bùn kó tó di pọ̀ lọ má jẹ́ pé àti ẹkún àti àbámà làwọn jogún lẹ́yìn rẹ̀. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. Salaamu alaikum. Wa alaikum salaam wa rahmatullah. Ó kọ́ ibi ẹ ti ń pè. Àfọlábí wà sí láti UK. Kí ni ìbéèrè yín o? àti ìgbàtọ́ ìwà ọlọ́kọjá ìgbọ́dọ̀ pẹpẹ fún wa. ìbéèrè mi ni wípé àwọn àgbàlátà máa ń ṣe hmm. tó máa ń jẹ́ pé àṣẹ bí àwọn ṣọ́ọ̀ṣì tó ń fẹ́ ní wọn ní káwá ẹ̀kọ́. ìlú ìlera ni fi kí kó tó ní yóò bàjẹ́ pẹ̀lú yálọ̀n kàwé àdìkí pẹ̀lú fún. Hmm. alhamdulilayi alikó fi ọba ẹlẹ́dàá wa ó ṣe ìdẹ̀kùn fún wa pípé tí a bá parí àlùwàlá wa tá a ṣe dáadáa hmm. lẹ́yìn ìgbà tá a ti fọ ẹsẹ̀ wa méjèèjì tán hmm. tá a wá wọ ìbọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ tán fawọ́ ṣe ni àbí ìbọ̀sẹ̀ eléyìí tó ti pé wọ́n fi òwú ṣe hmm. so ẹ̀tọ́ ni fún wa láti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn fún àwọn àlùwàlá mi tá à ń bá ń ṣe tàbá sàlùwàlá mi dé orí káfọ́sẹ̀ á kàn rọra fomi pa òkè ìbọ̀sẹ̀ wa ni wọ́n á ní títí ìgbà wo ẹni tó wà nílé tí ò sí lórí ìrìn àjò òun láǹfààní àti ṣe bẹ́ẹ̀ láàrin òru àti ọ̀sán kan gbáko that is twenty four hours hmm. ẹni tó sì wà lórí ìrìn àjò hmm. òru mẹ́ta àti ọ̀sán mẹ́ta hmm. eléyìí tó túmọ̀ sí seventy two hours ìgbà wo láwọn abẹ́rẹ́ sí ní ka twenty four hours fẹ́ni tó wà nílé seventy two hours fẹ́ni tó wà lórí ìrìn àjò ṣé ìgbà tí àlùwalá rẹ̀ kọ́kọ́ já ni àbí ìgbà tí ọkọkọ tún àlùwàlá ṣe hmm. so ìgbà téèyàn kọ́kọ́ tún àlùwàlá ṣe lẹ́yìn ìtàlá kọ̀ọ̀kan hmm. ẹni twenty four hours wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹnta bẹ̀rẹ̀ sí ní kà hmm. kì í sì gbà tá àlùwàlá kọ́kọ́ já lápèjúwe nìsín ẹ̀yin ti ṣe àlùwàlá kárí kó tó di pé wọ ìbọ̀sẹ̀ yín láàárọ̀ tó àlùwàlá yìí ó wá já lẹ́yìn ìgbà tẹ́ parí àṣùbà tó ẹ wá tún àlùwàlá yìí ṣe àyàfi ìgbà tẹ́ fẹ́ ṣe sọ̀látù duhur ẹ̀wò bíi wákàtí márùn ilẹ̀ tó tún àlò aláṣẹ ìgbà tí wàá tún àlò aláṣẹ yun ìgbà yẹn lábẹ̀rẹ̀ sí ni ka twenty four hours hmm. ó túmọ̀ sí pé twenty four hours yẹn kò ní í parí àyàfi ní déédé àsìkò tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ní déédé àsìkò gbóhùrù tọ̀la hmm. so ìgbà yẹn lábẹ̀rẹ̀ sí ni ka twenty four hours ìgbà náà sì ni onírìn àjò náà ìgbà tó bá kọ́kọ́ fẹ́ tún àlò aláṣẹ hmm. lẹ́yìn ìtàlá kọ̀ọ̀kan yẹn ìgbà náà ló ni ka seventy two hours now. jazakumullah khairan sheikh plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. ó kọ́ amagé ìpínlẹ̀ sọ̀rọ̀ láti wà jà. kí ni ìbéèrè yín. kí àfa àròjù mi jáde bọ̀ wọn kò gbẹ̀ ní ìta rẹ̀. ẹ lóò màmá. béèrè tí mo fẹ́ béèrè béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àfa mi ni pé hmm. kí èsì àwẹ̀ ti kú parí lọ. Hmm. àwẹ̀ tí a sì gbà yìí a rí i pé nínú ìdílé kò sí wàhálà à ń dáná oúnjẹ à ń jẹun ọkọ ń gbélé lẹ́yìn ìgbà táwọn ìbá wa parí tán àfa á wàá sọ yìí pé ọbẹ̀ ìyàwó mi kò dùn nínú kí la lè ṣe sínú àárín. ọ̀rẹ́ alhamdulilayi àwọn ìyàwó náà làwọn kọ bí irú magi wo irú omi ẹran wo lẹ ń lò nínú Ramadan tẹ wàá lò mọ lẹ́yìn Ramadan so eléyìí pàtàkì <laughs> torí pé ó ṣeé ṣe kọjá pé bóyá ọbẹ̀ dùn yàtọ̀ lẹ́nu àwọn ọkọ hmm. nínú Ramadan náà ṣe ń gbélé àti Ramadan ti pẹ̀yìn dà àwọn obìnrin ní ìsọlọ́wọ́ síbí má hmm. so ó lè jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nù àmọ́ tó bá jẹ́ pé ìranu àbí ìrẹ́gbẹ́ náà lọ́kọ náà máa ń ṣe ọ wá pàtì nù Ramadan ó túmọ̀ sí pọ̀ dàrán lóluwa rẹ̀ o hmm. nítorí pé òfin Ọlọ́run dá lórí pé ẹ̀sìn tiwa kìí ṣẹ̀sìn tí Ramadan bá dé nìkan là á sin lọ gbogbo gbàlàwọ́ mà sin lọ hmm. Ọlọ́run ẹlẹ́dàá ni wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí títí tí kò fi dé. Hmm. ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere sọ pé bi'sal qawm la ya'buduna Allaha illa fi Ramadan ẹni bú ni wọn o èèyàn rádaràda ni wọn hmm. àwọn ẹni tí ì sin Ọlọ́run àfi lóṣù Ramadan hmm, so wọn tí tí ọmọ ti pa tì nínú oṣù Ramadan zina tó ní zina pa tì nínú oṣù Ramadan tẹ́tẹ́ tó ní tẹ́tẹ́ pa tì nínú oṣù Ramadan agbèrè tálágbèrè pa tì jàǹbá àti àwọn oògùn òfòókáyé hmm. tí gbogbo wọn pati ẹgbẹ́ oṣù ẹgbẹ́ àjẹ ẹgbẹ́ mèrè gbogbo àwọn aráàlú tó pati nínú oṣù Ramadan ó kúkú kú hmm. nígbà tó ṣe ma kí ló dé tó lè tẹ̀síwájú àwọn ọmọ pé Ramadan ilé ẹ̀kọ́ ni hmm, wọ́n ń rì wá fóṣù ẹyọ kan ká lè bá a lo àǹfààní tá a rí ń bẹ̀ lóṣù mọ́kànlá yòókù so ẹni tó bá ti wá ṣe àṣefìdírẹ́mi ó túmọ̀ sí pé Ramadan yẹn ò wúlò fún torí pé àmì kọ́ ló ń gba ẹ̀sìn èèyàn Hmm. òun náà ni kéèyàn ó tún dáa ju bó ti ṣe wà lọ lẹ́yìn ìgbà tó bá parí ìjọsìn. Hmm. sọ̀rọ̀ tó bá padà sídìí ìranù ìrẹ́gbẹ̀ rádaràda títí ń bá ká tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé kò ronú àtúbọ̀tán rẹ̀. Hmm. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè o. abdullahi ló ń sọ̀rọ̀ láti us. láti us kí ni ìbéèrè yín. Naam ọkùnrin òbí méjì ní nàìjíríà. náà ẹlọ. bàbá yẹn èèyàn fẹ́ sẹ́ǹd owó sí wa. náà bàbá yẹn wá sọ pé kéèyàn máa sẹ́ǹd owó èèyàn fẹ́ sẹ́ǹd owó sí ìyá náà. Hmm. bàbá wa sọ pé kéèyàn máa sẹ́ǹd owó sí ìyá yẹn nítorí iṣẹ́ obìnrin ni pé tó bá ti rí ibi tó ti wọlé fún un kò bá jẹ́ ọ̀dọ̀ ọmọ ẹ̀gbọ́n ó lè máa gbọ́rùn sí bàbá lẹ́nu wọn. Hmm. sọ aláwọ̀ kan ní kí ni kọ́lí islam sọ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ká máa ń ṣe àtàṣà lórí ìrìn lórí sọ́lá sí ká o ń kún owó máa ká máa ń kún owó ìfábẹ̀rẹ̀ wa ṣé ká máa kún sókè ni àbí kó máa dúró lójú lójú kan báyìí. àbí pé àsìkò yìí kan ní ká dá dúró sábà àbí ká ká kò títà fún wa parí gbogbo àwọn àwọn tó wà tó kò àtàkàṣà òjò yẹn àbí àgbà ò. Aleykum salaam wa rahmatulah. Alhamdulilayi, ẹni tí ó bá wà ní ìlú òkèèrè tó sì fẹ́ fowó ránṣẹ́ sílé, hmm so a ní bàbá níyà ńlẹ hmm. àwa sì ti lọ sílùú òkèèrè pé bí gbèsè ayé ó sì dáa hmm. ẹ bùkátà láti máa bá bàbá dámọ̀ràn lórí owó tẹ́ fẹ́ fi ránṣẹ́ sí ìyá yín hmm. ẹ sì bùkátà láti máa gbọ́ tẹnu ìyá ṣáájú kẹ́ tó fowó ránṣẹ́ sí bàbá yín torí tá a bá dálẹ̀ tá a tún tàn sà bàbá yín àti màmá yín làwọn méjèèjì ó sì ṣeé ṣe kí tààrin wọn wà láàrin wọn kẹ́nìkan fẹ́ fi kó bẹ́ẹ̀nì kejì lọ́dọ̀ ọmọ ọ̀rọ̀ tí bàbá bàbá sọ yẹn kì kìí sọ̀rọ̀ hmm. nítorí pófin ọlọ́run dá lórí pé ṣé dáadáa sí bàbá rẹ àsíyá hmm. rẹ ṣe dáadáa síyá rẹ hmm. ṣe dáadáa síyá rẹ kó tó wá kan bàbá rẹ lẹ́ẹ̀kẹrin kódà ríwáyà kan òun sọ pé ṣe dáadáa síyá rẹ lẹ́ẹ̀mẹrin ẹ̀karùn ló tó kan bàbá so nítorí di eléyìí báyìí kìí ṣe pé ọmọ náà wá tẹ ara rẹ kalẹ̀ tẹtẹrẹ yóò máa pé bá mi ṣé kí n fowó ránṣẹ́ sí màmí rárá wàá fowó ránṣẹ́ sí wọn sòlódodo Eh, amowó náà jura wa lọ. so ìwọ ò sì nídìí láti pé wọ́n lọ́kọ ya rẹ̀ lọ́gbọ́n. Hmm. so tí wọ́n bá ti fowó ránṣẹ́ sí mọ́mì rẹ̀ ọkàn máa fi òwe kún ni pé mọ́mì mọ́ fẹ́ kẹ́ máa náwó yìí dáadáa o mọ́ hmm. fẹ́ kẹ́ máa lọ síbi tó dáa o sẹ́yìn máa kó wọ̀ ọ̀rọ̀ ọ̀run rí o. Hmm. so ó ti ṣe dáadáa yẹn sí ìyá rẹ̀ tó ẹ̀mẹ́ta kó tó wá di pé ẹlẹ́ẹ̀kẹrin kan bàbá rẹ̀ káwọn bàbá bàbá ọmọ bínú sọ ma pé bàbá kọ́ ló lóyún ìyá ló lóyún bàbá kọ́ ló bímọ tó fẹ́ rí kúnjọ́ bímọ bàbá kọ́ ló rí ma tó fọmọ lọ́yàn hmm. so kò sí ìtara sí hmm. wọn kàn ń pè án bàbá náà <laughs> ní adúpẹ́ fọlọ́. sọlá ìjàbọ̀ lẹ́yìn wọn tún á níbi rẹ lẹ́kẹ̀jì pé tá a máa ṣe tashahhud bá a ti máa gbọ́n ọmọ ká wa hmm. ṣé a máa gbọ́n sókè sílẹ̀ ni àbá a máa gbọ́n sọ́tún sósì a máa gbọ́n sókè sílẹ̀.

ṣé tí wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé tí bàbá kápẹ́ wọn ń tọ́jú ọmọ ìyá mi ń bẹ hmm. kò ní dá sí ọ̀rọ̀ ọmọ yóò lọ sùkú yóò kọ́tẹ́ yóò ṣe wá ni hmm. ẹlòmọ́tò obìnrin mẹ́ta pé ẹ̀ eh, gbé òkú ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ mi rẹ̀ mi ni wọ́n padà mọ̀ ó wọ́pọ̀ kí ni ṣé èèyàn wà dóde kéèyàn jọ máa mójútó ni àbí kéèyàn sá máa ṣe èèyàn lọ. <laughs> ẹ ń gbọ́ jíjẹ́ pọkùnrin ni bàbá ọkùnrin ni bàbá ojúṣe tí ń ní kẹ tọ́mà kẹ kọ́ lẹ́kọ̀ọ́ kẹ fi sọ́nà àkọ́mọyán jẹ́ àpèjúwe rere láwùjọ hmm. ìyá ti ṣe tiẹ̀ hmm. ó ti ṣe tiẹ̀ kódà kó ṣe pé ń jọ́ tí ìyá ń bímọ ló ti pàtì. La ilaha illallah. ìyá ni ọmọ ò ṣe dáadáa sílẹ̀ mẹ́ta kó tó ṣe kà sí bàbá káwọn bàbá ọmọ bínú. Allahu akbar. ọ̀dà ẹ̀ lọ́wọ́. wàhálà ìgbọ̀nsẹ̀ láwọn hàn láti California. ẹ bá a pa rédíò yín àti kẹ́ yín lọ sílẹ̀ dáadáa. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé mhm. tí èèyàn bá wà ní ìṣẹ́ obìnrin tí èsì ní ọ̀dọ̀ ọ̀fẹ́ tó sì gba àwọn Ramadan yẹn tó gbé pérépéré mhm. tó ó lè yẹ kàkà fún ara rẹ̀ àti ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí báyìí. ọ̀dà alhamdulilayi obìnrin tó dá wà tó jẹ́ pé bóyá ìkọ̀sílẹ̀ ti ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọkùnrin hmm. àbáwọn ń bẹ láàrin wọn ọkùnrin òkè tà fún wọn mọ́ hmm. òun náà ní ọ̀yọ́ zakatul fitiri tiẹ̀ yóò tún yọ fáwọn ọmọ tiẹ̀ tá a pa jùlọ ń gba bàbá bá ti ní kò sí ń tọkàn pẹ̀lú wọn mọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Hmm. jazakumullahu khairan sheikh insha Allah bí la ibi náà láti máa ṣẹnuró ọ̀la láti máa pàdé ní dèdè àsìkò kan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣàgbàtẹ̀rẹ̀ ètò kọ́lọ́n kó bá fi san án lẹ́sàn lórí láyé bí àti ní ọ̀la lẹ̀kẹ́ àmọ́ ẹni tí wọ́n ti ń dáhùn sí béèrè ìwà lọ́lọ́kan jọ̀kan náà ni Sheikh Dr. Sharafdeen Gbadebo Raji tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Center ẹ̀ṣánú ajé lógún àṣọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ afa Yusuf bákan náà Eh, naam àkókò àti ìpínlẹ̀ afọ́nà udin àti abu zainab tí wọ́n dìjọ kọ́ tí wọ́n dìjọ kọ́ wọ́rin wa jazakumullahu khairan ọ̀làdùn níbẹ̀ ló lóko tèmi títí ọlọ́run wọn ni mò ń dágbére fún ayípe sálámù aleykum rahmatulahi wa barakatuhu.